adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó dá ẹnìkọ̀ọ̀kan wa tó dẹ̀ parí ìkẹ́ àtàánú ẹ̀ lé wa lórí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó sa ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sà pẹ̀lú jíjẹ́ mùsùlùmí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó wá ṣe ẹ̀sà yìí ní nǹkan tó pé pẹ̀lú rírìn ojú ọ̀nà ahlus sunnati wal jama'ah eléyìí tí ó ṣe déédéé ojú ọ̀nà nabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó tó àlámàrí wa báyìí wọn náà lọ́ba tí a dá ọpẹ́ fún. àlékún kí ọlọ́run ọba àánú ọlọ́run ọba kó máa bá nabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará ilé àtàwọn sọ̀hábà àtẹ̀mí àtẹ̀yìn náà àti gbogbo olùjọ́mọlẹ́yìn nabi sallallahu alayhi wa alihi títí di ọjọ́ gbìndà alkiyama ikhwata alkiram akramakum allah wa as'ada allahu awqatakum wa baraka allahu fi a'malikum wa a'malikum mo bẹ̀ lọ́wọ́ ba allah subhanahu wa ta'ala kó bá mi ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa mo bẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ó fi albarka tó pọ̀ sínú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àti sí inú ọjọ́ orí wa. mo bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó sí àsìkò ẹnìkọ̀ọ̀kan wa ní àsìkò oríire àsìkò dùnnú ọlá ìjọkan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. ikhwata kiram eléyìí tí a máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àsìkò yìí ó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó ń já rìnrìn ní àwùjọ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eléyìí tó wáyé sí pé wọ́n ti dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ ìyá as-salafiyun àwọn tí wọ́n rìn ojú ọ̀nà àwọn salafu salih àwọn tí wọ́n ń ṣe àfitì ìlànà wọn ìròrí wọn ìjọsìn wọn kọ́dọ̀ àwọn sọ̀hábà رضوان الله عليهم أجمعين tí ó fẹ́ dá wàhálà lẹ̀ ní àwùjọ àwọn èèyàn wọ̀nyí òun náà nìkan tí a máa gbìyànjú láti tàmálẹ̀ sí a máa fi tawdihun ilmi tawdihun lórí àlámọ̀rí yẹn ni pé àlàyé ilé tó yẹ sí pé ó ṣe déédéé mà àlàyé tó yẹ sí pé ìmà òun náà ni a máa fi a máa fi ṣe ìpèlò ẹ̀ lórí àwọn àlámọ̀rí yìí hadha liyahya man hayya an wa yahlika man halaka an agbèrè láti ṣe eléyìí báyìí kó bá lè jásí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀nà kí wọ́n lè mọ̀nà lẹ́yìn àlàyé tí ó fojú hàn gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ sọnù ọlọ́run bá kó sọ èmi àtẹ̀yìn kúrò nínú irú àwọn ẹ̀dá báyìí kí wọ́n lè ṣìnà kán dẹ̀ lè sọnù lẹ́yìn tálàyé tó fojú hàn tó bá ti dé wá bá wọn. kí ni ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ tí ìkan náà àwọn olùpèpè láwùjọ wa tí wọ́n jùlẹ̀ sáwùjọ ọ̀rọ̀ yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ntí ò ṣe déédéé òṣùwọ̀n ìpèpè al-sunnah wal jama'ah ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àìṣe déédéé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa eléyìí tó yẹ sí pé ó lè ṣàkóbá fún èèyàn lórí àgbọ́yé sunnah ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n fi ń ṣe ìkìlọ̀ wọ́n dẹ̀ fi ń pèpè lọ sí di pé gbogbo àwọn tí wọ́n bá ń pera wọn ní serious salafi confam salafi wọ́n lọ tí ó bá lọ sọ́dọ̀ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí ìpèpè tí wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń pè nìyẹn wọ́n fi ń pe àwọn èèyàn lọ síbi níbi ìmọ̀ pé ẹni ní serious salafi ìlọtúbá níbi ìmọ̀ pé ẹni ní confam salafi ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó kó oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì náà sínú tí wọ́n fi pẹ̀lú ọ̀rọ̀ yẹn àdúgbẹ́ fọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh àdúgbẹ́ fọ́lọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá ti yọ̀ǹda fún wa àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ olùpẹ̀pẹ̀ sunna láti yanjú àlámọ̀rí ìpẹrẹ ní serious salafi ìpẹrẹ ní confirm salafi àdẹ̀dúpẹ́ pọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala jẹ́ kí nǹkan yìí kó sáǹfààní fún gbogbo àwọn tí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala fẹ́ kó sáǹfààní fún abẹ́lọ́mọba kó dákun kó ti àǹfààní náà yìí tí ó gbòòrò gbogbo àwọn tí ìrújú bá ti ń bẹ lẹ́ni wọn àbáwọn tí ẹ̀sìn bá ti ń dàrú mọ́ lójú eléyìí tá a máa gbéyẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà níbi tí olùpèpè yìí tó ti ń sọ yìí pé àwọn bọ̀wá lè pọ̀ tí àwọn àfáà gbé kalẹ̀ lórí bá ṣe bá oníbídà lò ẹ má jókòó pẹ̀lú oníbídà ẹ má bọ oníbídà ṣe ẹ jìnnà sí oníbídà wọ́n láwọn èèyàn wọ́n láwọn tí wọ́n ń pèpè láwùjọ wa yìí àwọn tí wọ́n ń pèpè sàlàfíà àwọn náà ti fọ́jú ẹ̀pọ̀ máwọn èèyàn lọ́wọ́ wọ́n ti da ojú ẹ̀rú wọn ti ẹ̀jẹ̀ káwọn èèyàn mọ nǹkan táwọn àfáà ń sọ mọ́ so wọ́n ti fọ́jú gbogbo àwọn nǹkan bàtà àfà wá fẹ́ yanjú àlámọ̀rí yẹn nǹkan táwọn wá fi tẹ̀rí láti fi yanjú ẹ̀ ó ní nǹkan tí a fẹ́ gbìyànjú láti tàmálẹ̀ sí ìjẹ́ nǹkan tá àfà lò olùpèpè yìí nǹkan tí wọ́n lò lẹ́rìí láti fi tó àlámọ̀rí tí wọ́n rò pa àwọn kan fọ́jú pọ̀ ǹjẹ́ nǹkan yẹn ǹjẹ́ ó fẹsẹ̀ múlẹ̀ bí wọ́n ṣe ń pèpè rẹ̀ ǹjẹ́ tí wọ́n wí yẹn ǹjẹ́ nítòótọ́ bó ṣe rí nìyẹn àbí ọ̀rọ̀ yàtọ̀ sí bọ́n ṣe ń sọ torí pé odidi ìpìnlẹ̀ kan tí kò dàrú látànà tí tó fi dòní òun náà ni ìpìnlẹ̀ báwo ṣe bá oníbídà lò nínú usulu ahlu sunnah wal jamaa nínú àwọn ìpìnlẹ̀ ahlu sunnah wal òun ni báwo ni ahlu sunnah wal ṣe máa ń bá àwọn oníbídà lò ìpìnlẹ̀ tó yanjú ni táwọn afáàdẹ́ sàlàyé ẹ̀ tí ó dẹ̀ yé tó dẹ̀ yé tí wọ́n dẹ̀ fọ àwọn ìpìlẹ̀ yìí tó fọ́ má fún gbogbo ẹnikẹ́ni tọ́nà ọba Allah subhanahu wa ta'ala bá ní kó gbàgbọ́ yé sunna àtàwọn usulu ẹ̀ ṣùgbọ́n gbà tí àfa àfẹ́ tán fẹ́ da ojú ọ̀rọ̀ irú tán fẹ́ fọ́ ojú ọ̀rọ̀ yìí pọ̀ lérò ń gbà yípa àwọn fẹ́ yanjú ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ba ọ̀rọ̀ yìí jẹ́ ni ọ̀nà táwọn ń gbé gbà ni pé wọ́n ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala tíra rẹ̀ tọkọ rìsálà rẹ̀ tọkọ tán pè ní ar-risalatu at-tadmuriyya ar-risalatu at-tadmuriyya wọ́n ní tíra yìí wọ́n ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala kọ láti Ibn Taymiyyah ó lọ sí munazara pẹ̀lú àwọn oníbídà pẹ̀lú ẹ̀mí ọ̀nà zọ́rọ̀ àwọn wo ni Ibn Taymiyyah náà zọ́rọ̀ pẹ̀lú at-tadmuriyya so tí wọ́n ń sọ tí wọ́n dẹ̀ ń gbé kalẹ̀ tó yẹ pé nǹkan tí ya níta ń gbọ́ yé níta fà dẹ̀ ń pèpè sí níbi ọ̀rọ̀ yẹn ni wípé Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ń jòkó pẹ̀lú àwọn oníbídíà láti ná fọ́rọ̀ wọn nígbà tí ẹ sọ wípé ká má jòkó pẹ̀lú àwọn oníbídíà ká má bá àwọn oníbídíà ṣe ká jìnà sáwọn oníbídíà ok Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn wo ló ná fọ́rọ̀ pẹ̀lú tẹ̀dmọ̀ríyà pẹ̀lú àrísálà ti tẹ̀dmọ̀ríyà so wọ́n fi àrísálà ti tẹ̀dmọ̀ríyà wọ́n fi tẹ̀rí lórí pé èèyàn lè máa jòkó pàwọ̀ pẹ̀lú àwọn oníbídà àtorí pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ná zọ́rọ̀ àwọn oníbídà pẹ̀lú àtẹ̀dùmọ̀ríyà ni bákan náà wọ́n ní alhamawiyya eléyìí tí wọ́n ń pè ní alfatawa alfatwa alhamawiyya tulkubra alfatwa alhamawiyya tulkubra alhamawiyya wọ́n ní àwọn wọlé Ibn Taymiyyah pẹ̀lú alhamawiyya àwọn oníbìnrin tẹ́mí àbá ṣe fanfà tó jòkó pẹ̀lú wọn Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ló ná zọ́rọ̀ àwọn onídídá pẹ̀lú alhamawiyya ni so nǹkan tí àwọn èèyàn ń gbọ́yé nǹkan tí ọ̀rọ̀ wọn ìdánwàdẹ̀ fi ń pèpè sí torí ìbí òun ni pé wọ́n láwọn èèyàn ti fọ́jú àwọn bọ̀wádìí táwọn àfáà gbé kalẹ̀ lórí bá ṣe bó ní bídíà lò kájìnà tó ní bídíà káàmù ní bídíà ṣe wọ́n ti fọ́jú ọ̀pápọ̀ bàtà àwọn amẹ́rin wá lórí wípé nǹkan yóò rí báwọn èèyàn ti ń sọ yẹn so wọ́n ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ló ná zọ́rọ̀ àwọn oníbídíà pẹ̀lú dáru tààrù bil akli wan naql tó ń láwá fẹ́ gbìyànjú láti tàmálẹ̀ sí ǹjẹ́ nǹkan tí wọ́n sọ yẹn ṣe bó ṣe rí nìyẹn ǹjẹ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ń jòkó pẹ̀lú àwọn oníbídà ni tó jòkó pẹ̀lú àwọn oníbídà tó ń bá àwọn oníbídà ṣe ni tí wọ́n jọ ń ṣe dáhàwà wọ́n jọ ń ṣe mùnáfọ́rọ̀ wọ́n jọ ń ṣe fanfa èlé tó yẹ kí wọ́n jòkó tira wọn lórí àlámọ̀rí ẹ̀sìn aláwọ̀kọ́ ni pé kódà kí Ibn Taymiyyah rahimahullahu ta'ala kó jòkó láti bá àwọn oníbí àti fanfà nítorí àti àti fi súnà rinlẹ̀ àti láti tako bídà ó yàtọ̀ sí níta ń sọ nípa kíyàn jìnà sí àwọn oníbí dà kódà kó jẹ́ sí pé nǹkan tí ẹrù wípé àtẹ̀dẹ̀mọ̀ríyà tẹ̀rù pé nǹkan tó ń dálé lórí nìyẹn bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn kódà kẹ́yìn rò wípé alhamawiyya nǹkan tó tẹ̀lé ń bẹ̀ ni pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala jókòó pẹ̀lú àwọn oníbídà ni ó ń bá àwọn oníbídà ṣe ni òun ló fi látara ìbáwọn oníbídà ṣe yẹn ìbáwọn oníbídà ṣe fanfa yẹn ìjókòó pàwọ̀ pẹ̀lú àwọn oníbídà yẹn ìṣèdáwà pẹ̀lú àwọn oníbídà yẹn òun ló bí alhamawiyya kódà tó bá yẹ pé bó ṣe rí gan náà nìyẹn eléyìí yàtọ̀ sí nǹkan tá à ń sọ nǹkan táwọn ń ṣàlàyé bóyá kí n tún gbìyànjú àti ṣe tàkìrìrù ẹ̀ kí n fi nǹkan yẹn rinlẹ̀ òun ni pé ìmọ̀ báwọn níbi dáhà ṣe papọ̀ kọjá sí pé àjọ ọmọ pèpè sójú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala a máa bá wọn lò pẹ̀lú pé àlọ́ máa gbọ́ wá sí wọn a máa bá wọn lò pẹ̀lú pé àlọ́ máa gba ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn pẹ̀lú pé afọkànbalẹ̀ wípé àwọn yìí rè àwọn tá a máa kọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn nìyẹn a máa bá wọn lò pẹ̀lú pé a máa pè wọ́n wá láti wá máa ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn fáwọn èèyàn a máa ṣe dámjú dáwà a dá dáwà papọ̀ pẹ̀lú àwọn oníbídà a fẹ́ amalgamate a fẹ́ ṣe ìdápapọ̀ ìpèpè lọ́sójú ọ̀nà ọlọ́run bá pẹ̀lú àwọn oníbídà òun la sọ yí pé eléyìí báyìí rè ọya ọya pa sí manhaju ali sunna wal jamaa torí pé ìpèpè àwọn onísúnà àti ìpèpè àwọn oníbídà náà kìí bọ́ọ̀lù ni bidan ìpèpè méjì tó takora wọn ni ìpèpè méjèèjì dà gẹ́gẹ́ bí two parallel line ni tó ẹ́ pé wọ́n lè meet láyé two parallel line wọ́n lè meet dípèpè àwọn onísọ́nà àtàwọn onídídá àṣírí nìyẹn tó bá fi wá lè mú àwọn onídídá máa pé àwọn onísọ́nà láti máa pé àwọn onídídá láti wá ṣépèpè fáwọn èèyàn kó máa kó àwọn èèyàn jọ kọ́ máa kó àwọn onísúnnà jọ pé kán wá gbọ́ wà sí lọ́dọ̀ oníbídà ẹ mọ̀ wípé ẹni èyí ń so onísúnnà ó ń ni ó fẹ́ máa ó fẹ́ máa fi súnnà ó fẹ́ máa fi súnnà jà àwọn èèyàn lólè ni ó fẹ́ máa fi orúkọ súnnà dẹdẹ àwọn èèyàn láti pèpè lọ sí bídà yìí eléyìí ò sínú lànà kò sínú lànà àwọn sálàfù umma ká máa kójọ papọ̀ pẹ̀lú àwọn oníbídà pé à ń ṣe pèpè lọ sójú ọ̀nà ọlọ́run bá lọ subhanahu wa ta'ala àwọn oníbídà ti ní nǹkan pèpè sí àwọn onísúnnà ti ní nǹkan pèpè sí ká lọ máa jòkó pa fẹ́ lọ gbọ́wà sí lọ́dọ̀ àwọn oníbídà àti ká máa pa àwọn èèyàn lọ sí pé ká lọ máa gbọ́wà sí àwọn oníbídà eléyìí rèé ìdá ẹ̀sìn ọlọ́run bàbá subhanahu wa ta'ala rú ni eléyìí báyìí làwọn tí ọlọ́run bàbá àlegẹ́lá ní kí pẹ̀pẹ̀ sàlàfíà yé kí wọ́n máa fi ọ̀nà ilẹ̀ láwùjọ àwọn tí wọ́n dẹ̀ ń pèpè lọ síbi wípé ká da ìpèpè papọ̀ pẹ̀lú àwọn oníbídà yìí kájọ máa ṣe papọ̀ kájọ ṣọ̀kan níbi ìpèpè sójú ọ̀nà ọlọ́run bàbá subhanahu wa ta'ala àwọn wọ̀nyí rèé àwọn èèyàn ń sọ fáwọn èèyàn pé ẹ jìnnà sí wọn yìí pé pé anù ni wọ́n ń pèpè yìí pé pé yìí ò ṣe déédéé pé pé alùsùn ẹ̀fẹ̀ jama'a òun là fà tí àwọn wá táwọn rò pé àwọn fẹ́ yanjú ẹ̀ tán tó wá fọ́jú ẹ̀ pọ̀ òun làwọn abẹnu àtẹ́lù pé gbogbo àwọn bọ̀wádì fáwọn afá gbé kalẹ̀ àwọn òfin àwọn ìlànà àwọn májẹ̀mú táwọn afá gbé kalẹ̀ lórí pé ẹ jìnnà sí wọn jẹ́ ká mojú wọn mọ̀ jẹ́ ká mojú tó ẹ̀ mọ́ tí wọ́n wá lo àwọn tíra tí mo sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé ẹ̀rí nìyẹn lórí wípé èèyàn lè máa ṣe papọ̀ pẹ̀lú àwọn oníbídà a lè máa jòkó papọ̀ pẹ̀lú àwọn oníbídà eléyìí báyìí rè òun nìkan tá a fẹ́ yanjú alákọ̀ọ́kọ́ òun ni pé Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala kò fi náà sọ̀rọ̀ àwọn oníbídà fún gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀ kò ń ṣe pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala lọ jòkó pẹ̀lú àwọn oníbídà àwọn wá jọ ń ṣe fanfa òun ló bí tíra ar-Risalatu at-Tadmuriyyah kò ń ṣe bẹ́ẹ̀ nínú ni kí ni nǹkan tó bí ar-Risalatu at-Tadmuriyyah òun ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwu Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ń gbé ìlú kata ní Tadmur ìlú tó ń pè ní tadmuru yìí ìlú kan ní tó wà nílẹ̀ sham ilẹ̀ sham ló wà òun ló kọ lẹ́tà sí ibnu tèmíyà rahimahullahu ta'ala láti béèrè béèrè ẹ̀sìn lọ́dọ̀ ibnu tèmíyà rahimahullahu ta'ala ibnu tèmíyà wá dá lóhùn pẹ̀lú ar-risalatu tadmuriyya nǹkan tó sì béèrè nǹkan méjì ni ṣùgbọ́n nǹkan méjì yẹn tó kó sábẹ́ pọ̀ gan nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni tahqiqul asma'i was ìfi àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ ó ní kí Ibn Taymiyyah rahimahullahu ta'ala kí wọ́n dáhùn lóhùn níbàámu sí ìfi orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ bó láti máa lò pẹ̀lú àwọn orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ọba bákan náà haqiqatu shar'i wal qadar nkẹlẹ́ kejì ni kí wọ́n sọ pàápàá ṣẹ̀ríà àti kádàrá torí pé méjèèjì yẹ dàrú àwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin ash-shar'u wal-qadar wọn mọ̀ yàtọ̀ láàrin nǹkan méjèèjì so nǹkan méjèèjì yẹn ẹ̀rìkẹ́ nǹkan méjèèjì tí mo sọ yẹn ó ti ń kó nǹkan bíi mẹ́rin àwọn ìpìnlẹ̀ bíi mẹ́rin sínú alákọ̀ọ́kọ́ asma'ullahi subhanahu àwọn ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yìí ni oníbéèrè yìí ló so papọ̀ tó kójọ sábẹ̀ béèrè méjì tó bi Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala léèrè nípa rẹ̀ náà a pẹ̀lú gbọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala máa ka ìbéèrè máa ka ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó fa tó fi kọ ar-Risalatu nǹkan ta fi ń pè ní àrísára tó tẹ̀dùmùríyà òun ni pé mẹ́sẹ̀jì ni lẹ́tà ni tí alimam ibn tèmíyà ta rahimallahu ta'ala abul abbas taqiyuddin ahmad bin abdul halim bin abdul salam ibn tèmíyà al-harrani ad-dimashqi rahimallahu ta'ala bàbá yìí nǹkan tó fàtà fi pé tíra yìí ni àrísára tó tẹ̀dùmùríyà òun ni pé wọ́n kọ lẹ́tà sáwọn ará tẹ́dmùrù ni àwọn ará tẹ́dmùrù ni wọ́n béèrè béèrè lọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala Ibn Taymiyyah wá fèsì pẹ̀lú lẹ́tà wọ́n wá fi lẹ́tà yẹn ránṣẹ́ odidi tíra ni wọ́n ń pè lẹ́tà ṣùgbọ́n nǹkan tó fà á tó fi wọ́n ń pè lẹ́tà ni pé ṣẹ́ra àwọn àfà wọn kárú eléyìí sí tíra lọ́dọ̀ tiwọn ọ̀lẹ ló ti dé bá àwọn èèyàn lójú ọ̀nà mọ̀ lónìí tó fi jẹ́ pé wọ́n ń ka odidi lẹ́tà táwọn àfà kọ sí tíra ni lẹ́tà fi di tíra mọ́ wa lọ́wọ́ lọ́dọ̀ àwọn àfà Ibn Taymiyyah rahimahullahu ta'ala kò pé lè ní tíra lẹ́tà ni ló pé lẹ́tà yẹn àwọn tẹ bá máa dúró àwọn àfà tí wọ́n ṣe ṣẹ́hù lẹ́tà yìí tí wọ́n ṣàlàyé lẹ́tà yìí tí ó dídí odidi tíra ńláńlá kìí ṣe kékeré àmọ́ nǹkan tó fa àdánwò ló dé bá wa nínú mọ̀ àdánwò ló dé bá wa débi wípé lẹ́tà lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ó wá ń di tíra lọ́dọ̀ àwa ìsìn yìí náà a Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú àtẹ̀dùmọ̀ríyà tí mo sọ yìí ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní amma ba'du wọ́n ní lẹ́yìn náà faqad sa'alani man ta'ayyanat ijabatuhum an aktuba lahum mazmuna ma sami'uhu minni fi ba'd al majalisi من الكلام في التوحيد والصفات وفي الشرع والقدر هذه تطلق عليك كثير وني أما بعد فقد سألني بعض فقد سألني من تعينت إجابتهم فقد سألني من تعينت إجابتهم أن أكتب له مضمون ما سمعوه مني في بعض المجالس من الكلام في التوحيد والصفات وفي الشرع والقدر sheikul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n lẹ́yìn náà wọ́n lẹ́yìn náà wọ́n ní ní pàápàá àwọn tó yẹ kó jọ́ràn yàn láwọn lórí láti dáhùn ìbéèrè wọn wọ́n bí àwọn léèrè wọ́n ti mí léèrè àwọn tó yẹ kó yàn nílé mi lórí n dáhùn ìbéèrè wọn wọ́n bi mí léèrè wọ́n béèrè lọ́wọ́ mi pé kí wọn kọ kí n bá kọ nǹkan kan tí ó ti gbọ́ lọ́dọ̀ ní apá kan àwọn ìjòkó tí àwọn jòkó láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nípa ọ̀rọ̀ nípa at-tawhid àti as-sifat wà fi shar'i àti nípa ọ̀rọ̀ nípa sharia àti qadar àti kádàrà Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní in tó fà tó fi kọ nǹkan yìí nìyẹn tó fi kọ ar-risalatu at-tadmuriyyah ní pé àwọn kan wọ́n béèrè béèrè lọ́wọ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn wọ̀nyí rèé Ibn Taymiyyah Ibn Taymiyyah rahimahullahu ta'ala rí yẹ́ wípé ọ̀ràn yẹn ní kóhùn ó jẹ́ ọ̀ràn yẹn léhùn lórí kóhùn dáhùn ìbéèrè wọn torí pé ìbéèrè yìí wọ́n fi ránṣẹ́ sóhùn láti dáhùn ìbéèrè yẹn àwọn wọ̀nyí sì ni àwọn tó yẹ pé ni

tí wọ́n máa ń gbọ́ ìjò tí wọ́n máa ń wá sí ìjòkó ibnu tèmíyà rahimahullahu ta'ala tí wọ́n jẹ́ ara tadmur àwọn náà tí wọ́n nẹ́ta àdáṣẹ́ sáfà wọn tí kọ́ bá wọn yanjú ọ̀rọ̀ tawhid kọ́ bá wọn yanjú ọ̀rọ̀ asifat kọ́ bá wọn yanjú ọ̀rọ̀ shar'i àti qadar wọ́n ti gbọ́ àwọn nǹkan yìí rẹ̀ wọ́n á fẹ́ kọ́ bá wọn kọ́ sí àwọn aráàlú àwọn àwọn nídìí ẹ̀ kó lè sàǹfààní fáwọn aráàlú wọn ìgbà tí ẹni tí ó ń lo tíra yìí lẹ́rìí gẹ́gẹ́ bí pé ká máa fi jòkó pẹ̀lú àwọn oníbí dáa ìgbà tí òun sọ̀rọ̀ ìgbà táwọn máa sọ̀rọ̀ tán máa lo tíra yìí wọ́n ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó fi tíra yìí náà zọ́rọ̀ àwọn oníbí dáa nìyẹn ni pé àwọn ń sọ wọ́n ti ń gbé kalẹ̀ wípé gbogbo àwọn pé ká máa jòkó táwọn oníbí dáa ká máa ṣe kíní kan yẹn tí wàhálà yẹn pọ̀ yẹn ṣebí Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣé wọn náà jòkó táwọn oníbí dáa ló ìfàǹfà ló ń bá wọn ṣe tó fi tó bí tíra yìí ṣẹ́ tí wàá rí pé ó ti yàtọ̀ sí nǹkan ń pèpè sí ó ti yàtọ̀ sí nǹkan ń fi rinlẹ̀ ó ti yàtọ̀ sí nǹkan ń sọ́ọ̀sìn Ibn Taymiyyah rahimahullahu ta'ala wà láàyè rẹ̀ òun ni wọ́n kọ lẹ́tà sí kíkọ́ bá wọn yanjú àwọn alámọ̀rí mẹ́rẹ̀ẹ̀rin Ibn Taymiyyah rahimahullahu ta'ala dẹ̀ yanjú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó dẹ̀ fi ránṣẹ́ sí wọn nílùú Tadmur tẹwárí nu tíra yìí Ibn Taymiyyah wá ṣe rọ́dù fáwọn níbi dáa bẹ́ẹ̀ ó ṣe gíní ó ṣe rọ́dù fáwọn níbi dáa nípa ọ̀rọ̀ tawhid nípa ọ̀rọ̀ asifat al wa sifat nípa ọ̀rọ̀ qadar àti nípa ọ̀rọ̀ shar'u Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣe rọ́dù fáwọn níbi dáa bẹ́ẹ̀ tó eléyìí báyìí ó ní ar-risalatu at-tadmuriyya nǹkan tó fà á tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó fi kọ́ nìyẹn naam nǹkan tá a fà dé ń lò lẹ́rìí òun lè lè báyìí ṣẹ́tìrí pé ọ̀rọ̀ wọn ń sìn ṣẹ́tìrí pé kò sí ọ̀rọ̀ ń bẹ̀ àṣìṣe ni so yé akadẹ́míkà ẹ̀rọ náà ń pè lè báyìí al-khasaw al ni tó lágbára kọ́lọ̀ bá kó kó sọ wà ń bẹ̀ náà nǹkan ẹlẹ́ẹ̀kejì tí olùpèpè yìí tí wọ́n lò láti fi pẹ̀lú ọ̀rọ̀ wọn lórí pé báwọn èèyàn ti sọ pé káwọn èèyàn jìnà tó níbi dáa ká má jòkó tó níbi dáa ká má bo níbi dáa ṣe ká má ṣe ẹgbẹ́ kò rí bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń mú àwọn ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ibn alfatwa alhamawiyatul kubra tẹ́mọ̀ nǹkan tó bí òun náà àwọn èèyàn kan láti hama ìlú kan náà pè ní hama ha àti mim tó ní alif madi àti táwù marbútọ̀ so ìlú yẹn náà pè ní hama ṣẹ́rí hama ìlú kan nílùú sham lòun náà nínú àwọn ìlú sham ibẹ̀ lòun náà ìlú kan nínú àwọn ìlú sham lòun náà àwọn ará hama àwọn ni wọ́n kọ lẹ́tà sí ibnu tèmíyà rahimahullahu ta'ala pé kó bá wọn ṣàlàyé ẹ̀sìn Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó wá ṣe fatwa fún wọn òun ń pè ní kíni àrísà òun ń pè ní alfatwa alhamawiyyatul kubra tẹ́tí wá rí báyìí sí pé kò ń ṣe pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó tún ṣe kíni ó tún lọ jòkó táwọn oníbídíà láti máa ṣe fáǹfà pẹ̀lú àwọn oníbídíà pẹ̀lú kíni pẹ̀lú tíra alhamawiyya kódà ìbéèrè yẹn rí ẹni tó béèrè béèrè látọ̀dọ̀ láti ìlú yìí àwọn ní kọ́lẹ̀ sa'il oníbéèrè tó béèrè tó béèrè ìbéèrè láti hama ó sọ yí pé ma qawlukum fi ayati sifat àfáwa kí ni gbólóhùn yín nípa àwọn ááyà tó ń sọ nípa àwọn òròyìn ọlọ́run ba faqawlihi ta'ala ar-rahman ala al arrahman alal arshi istawa wọ́n ní gẹ́gẹ́ bí àyà gbólóhùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé arrahman alal arshi istawa arrahman alal arshi istawa nínú àwọn àyàtù sifat lọ́wà nínú àwọn àyà tó ń sọ nípa àròyìn ọlọ́run ọba lélẹ̀ wà wọ́n wá ní ma qawlukum fi àyàtì sifat kí lẹ fẹ́ má pèjú wa gẹ́gẹ́ torí ka qawlihi ta'ala a ma wá balọ̀ bẹ́ẹ̀ wà qawlihi ta'ala a ma àtọ́fà gbólóhùn yìí sí ọ̀dọ̀ ara wọn a ma ní pé a ma so papọ̀ wà qawlihi ta'ala thumma stawa ila as-sama' thumma stawa ila as-sama'i wa hiya dukhan thumma wa alaikum salam wa barakatuh ayé ẹlẹ́ẹ̀kẹ́ alákọ̀ọ́kànlá nínú sọ́rọ́tù fusilat ìlà ghairi dhalika mílẹ̀ àyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà tó yẹ sí pé ó ń sọ nípa àwọn ìròyìn ọlọ́run bá kílẹ̀ fẹ́ sọ nípa àwọn àyà yẹn. bákan náà wa ahadith istifat torí pé ma qawlukum fi ayat istifat wa ẹ̀ mọ̀ wá pélé náà lọ bẹ́ẹ̀ pé wa ahadith istifat ka qawlihi sallallahu alaihi wasallam bákan náà kí lẹ fẹ́ sọ nípa àwọn hadith tó ń sọ nípa àwọn òròyìn ọlọ́run ọba lọ́sùn fáànùta àwọn hadith tó ń sọ nípa àwọn òròyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bí gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ pé inna quluba bani adam bayna usbu'aini min asari irrahman anábì dídájúdájú ẹ̀mí ọmọ anábì adama ń bẹ láàrin ìka méjì inú àwọn yad'u al-jabbaru qadamahu fi an-nar àti gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ pọ́lọ́wọ́n bá al-jabbar yóò gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná ila ghairi dhalika min al-ahadith àtàwọn hadith bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ fẹ́ sọ nípa rẹ̀ wa ma qalat al-ulama àti bí kí làwọn àfáà sọ nípa irú àwọn nǹkan yìí tẹ́ bá ti sọ gbólóhùn tí yín tán wa sọ nǹkan táwọn àfáà náà sọ nípa rẹ̀ wabsutul qawla fi dhalika ma'jurina insha Allah ta'ala wabtutul qawla fi dhalika ma'jurina insha Allah ta'ala ẹ bá wa tẹ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ fẹ́ lójú ẹ tẹ́ àlàyé ẹ tẹ́ kalẹ̀ lórí àwọn nǹkan tá a bí lè rí kọ́lọ́mù bàálí kẹ́kọ̀ọ́ bá wa san yín lẹ́sàn dáadáa jama'a nǹkan tó fa fatwa fatwa alhamawiyyatul kubra nìyẹn wọ́n béèrè béèrè lọ́dọ̀ ibn Taymiyyah rahimahullahu ta'ala nípa àwọn àyàtu sifat wa ahadithu sifat àti ọ̀rọ̀ àwọn sálà ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala wá kọ fatwa al-Hamawiyyatul Kubra pẹ̀lú ilé báyìí lẹ́ni sìn ẹ̀rí kí mo ti establish ní sìn pẹ̀lú ẹ̀rí wípé Ibn Taymiyyah rahimahullahu ta'ala kò fi ọ̀rọ̀ yìí kò fi kéde pọ́ lọ jòkó pẹ̀lú àwọn oníbídà àwọn wá ń ṣe munazara òun lọ́wọ́ bí tíra al bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ní ń sọ̀rọ̀ yìí rè ẹni yìí ó ń sọ bí ẹni wípé bọ́rọ̀ ṣe rí nìyẹn láti da ìpínlẹ̀ alùsùn náà sọ̀rọ̀ ṣẹ̀fọ́n àìlórí bá ṣe ń bú ní bídíà alù láti dàrú ilé tó yẹ sí pé àfáwà albaghawi rahimahullahu ta'ala wọ́n gbé ìjìmá ìwà lórí ẹ̀ wọ́n ní waqad maghati as-sahabatu wat mu'adati ahli al-bid'i wa muhajaratihim wọ́n bá lọ bẹ́ẹ̀ títí dé parí pé àwọn sọ̀hábà àtàwọn àtàbíhùn àtàwọn àfẹ́ẹ̀sìn orí ìlànà tí wọ́n rìn lórí ẹ̀ tí wọ́n tí wọ́n dúró lé lórí òun ni pé tí wọ́n dẹ̀ panupọ̀ tí wọ́n panupọ̀ lé lórí tí wọ́n dẹ̀ fẹnu kò lé lórí ni pé ká ṣe kí ni ká bá wọn níbi dá àfọ̀tá kí ayàn wọn lódì wọ́n mú náà bàbá tèhì kí a ṣe kí ni kí ayàn wọn lódì ká jìnà sí wọn ká ta kété sí wọn pátápátá ṣe eléyìí ni àfáwà albaghawi rahimahullahu ta'ala ni wọ́n sọ nínú àtúnnà kò yé báyìí sí so àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti lọ lọ́pọ̀lọpọ̀ tá a ti kẹ́rì wọn àti kẹ́rìwá nínú sunna nabi sallallahu alaihi wasallam akẹ́rìwá nínú ọ̀rọ̀ àwọn sahaba nínú ọ̀rọ̀ àwọn tabi'un àwọn tabi'u tabi'in àtàwọn afá tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn náà lórí wípé àníṣẹ́ agbọ́dọ̀ jìnà sáwọn olúbídá ni àníṣẹ́ agbọ́dọ̀ máa báwọn oníbídá ṣọ̀tá ni agbọ́dọ̀ máa yan àwọn oníbídá lódì ni gbogbo eléyìí báyìí láti ṣàlàyé lórí ẹ̀ pé bá nísìn táàrẹ sàlàyé àwọn fọ́ sí wẹ́wẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí wọ́n tó bá gbọ́ yé mú sọ yìí lódìdí yìí padà sí inú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn àbí kò bí àáfàá mi ìtọ́lọ ni kó gbọ́ súnà yìí kò bí léèrè àwọn ò ní sọ wípé àwọn ò ní dè yín pẹ̀lú májẹ̀mú pé tẹ́ bá ti gbọ́ lẹ́nu wa ẹnu wa nìkan náà ní kẹ́ ti bèrè ẹ̀ lé bèrè lọ́dọ̀ ẹlòmíì mọ́ kò sí sí ń jẹ́ bẹ́ẹ̀. àwọn àáfàá kan lọ́kọ tíra lọ́jọ́ kìíní àná àwọn tó wá lẹ́yìn wọn náà ṣe ṣẹ́rù tíra wọn àwọn sọ fáwọn yẹn pé rọ́ ẹnì kẹ́kọ̀ọ́ wọ́rọ̀ ṣe ṣẹ́rù tíra mi o gbogbo oúnjẹ bá ti gbá lẹ́nu mi ẹ wà bá mi lẹ́nu kódà bá ti wà nù sáré bẹ́ẹ̀ bá bí mi léèrè èèmbo yín o adọ́jọ́ gbéra kí àmọ̀ká tó máa pàdé àwọn àfa ò ní sọ bẹ́yìn torí pé wọ́n ti mọ̀ wípé àwọn ò ní sọ tí yóò dá wàhálà rẹ̀ sínú àwọn èèyàn nínú ẹ̀sìn tí ó dẹ̀ sínú àwọn èèyàn lójú débi wípé débi pé táwọn èèyàn bá ti wá fẹ́ gbá wọn mú àwọn náà làwọn mọ̀ báwọn ṣe yí ọ̀rọ̀ wọn fún wọn lẹ́bi pé wọ́n àmọ́ ṣe mọ́jẹ̀mú pé ọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ lẹ́nu mi ọ̀dọ̀ mi náà lẹ ti gbọ́dọ̀ béèrè ẹ̀ lè béèrè lọ́dọ̀ àfa mi mọ́ irú àwọn májẹ̀mú yẹn ìfún àwọn èèyàn mọ́ kọ́nà ni ìrá àwọn èèyàn mọ́ kọ́nà lérí yẹn ìjọ àwọn èèyàn sínú àpò nìyẹn ó dà àwọn àfáà tó ń bẹ láyé lónìí wọn ó kọ tíra àwọn àfáà tó yìí tó jẹ́ àwọn àfáà tánjọ sẹ̀mí wọ́n sì máa ṣe ṣẹ́kù tíra wọn nígbèsí ayé wọn lójú ayé wọn máa ṣàlàyé tíra wọn àwọn èèyàn ní sọ pé rọ èmi náà mo lè ṣe ṣẹ́rù tíra mi o tíra ara mi o èmi mo gbọ́dọ̀ ṣe ṣẹ́rù pé àìrọ̀ o gbọ́dọ̀ bá mi ṣe ṣẹ́ ọ gbọ́dọ̀ má bá mi tú tíra mi èmi náà ní tú fúnra mi irọ́ o ọlọ́run má ṣe wa bẹ má ṣe pé àwa náà nìkan náà la mọ̀yẹ́jú ara wa nìkan ò lè mọ̀yẹ́jú ọ̀rọ̀ wa àtà wa nìkan ọrọ ọ̀rọ̀ ní ti ti di nǹkan mí nù ọ̀rọ̀ yẹn o kò kò mu pé náà ni mo ara mi àwọn tí àjọ ń rìn lànà kan náà àwọn tó yẹ sí pé ọlọ́run ní wọn lè mọ ní tí mò ń sọ àfi yí eléyìí rèé ìrababú àwọn èèyàn ni ìkọ́ àwọn èèyàn sínú sáàgó ni ọlọ́run bá kọ́dá àwọn kó sọ wa ń bẹ̀ náà eléyìí báyìí nǹkan tó fà á tí alimam ibn Taymiyyah rahimahullahu ta'ala tán fi kọ fatwa alfatwa alhamawiyyatul kubra ó nìyẹn tó pẹ̀lú eléyìí náà rí ó ti wá clear ń sìn pé ibn Taymiyyah rahimahullahu ta'ala ó lọ jókòó ṣe munazara pẹ̀lú àwọn oníbídà kọ̀lọ́ jòkó ṣe múná zọ́rọ̀ pẹ̀lú àwọn onídídá so ẹni tó dẹ̀ ń lo ọ̀rọ̀ yìí rí nǹkan táwọn fi ń pèpè sí ni wípé ẹ ajẹ́sí wípé nígbà tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó bá jẹ́sí pé ọlọ náà zọ́rọ̀ àwọn onídídá ni pẹ̀lú hamawiya àti pẹ̀lú tedmoriya ajẹ́sí pé gbogbo pé ẹ má jòkó tó onídídá ẹ má bò onídídá àti ẹ̀jìnà tó onídídá Ibn Taymiyyah rahimahullahu ta'ala kọlọ́ ṣe munazara pẹ̀lú àwọn oníbídà pẹ̀lú dáwò ta'arud al-akli wa an-nakli ọkọ̀ láti fi ṣe rọ́dù fáwọn oníbídà wípé kò pọ́síbù láyé kí làákàyè kọmọ̀tàkù náklù dárù òní dáfẹ́ù títí nǹkan dànù Ibn Taymiyyah ni dárù ta'arud al-akli wa an ìtakò ìgbé ìtí ọ̀rọ̀ dànù ìtí dànù wípé làákàyè lè takò ẹ̀rí so in tó kọ tíra yẹlé lórí yẹn pé làákàyè ò lè takò ẹ̀rí láyé tẹ́ ẹ bá ti rí làákàyè tí ń takò ẹ̀rí nǹkan ti ṣe làákàyè yẹn ni torí pé ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala àtẹ̀rí tọ́lọ́run bá lékẹ́lá sọ̀kalẹ̀ in tó ṣe déédéé làákàyè ni tọ́ba tí ò ní takò làákàyè kankan tòtí làákàyè bá ti wá lé ń takò ẹ̀rí làákàyè yẹn ló ní problem so nǹkan tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ti torí ẹ̀kọ́ dákù tààrùdì akìlì wà nákìlì nìyẹn mọ̀jáládì mọ́kànlá tó yẹ báyìí sí so kásọ wípé Ibn Taymiyyah rahimahullahu ta'ala ọlọ náà zọrọ àwọn oníbídà náà ni ó fa dákù tààrùdì akìlì wà nákìlì ọ̀rọ̀ yẹn náà kò ń sọ̀rọ̀ tó lọ tàbí ṣàlàyé nípa àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ tí àwọn olùpẹ̀ tí olùpẹ̀pẹ̀ yìí ń sọ wípé ẹ ẹ serious salafi confam salafi ẹ̀rí pé mo ti kọ́kọ́ sàlàyé ńbẹ̀ wípé níjọ́ wo ni ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala ń dẹ̀rí mo mọ̀ sọ bẹ́ẹ̀ yẹn ni ká lè bá dára wa padà sínú ìpìnlẹ̀ Ahlus Sunnah wal à ń sọ̀rọ̀ nípa manhaj Ahlus Sunnah à ń sọ̀rọ̀ nípa ìlànà alùsùnà tó jama'a ìyẹn wọ́n fẹ́ ṣe tẹ̀kìrìrù manhajì yẹn ìyẹn wọ́n fẹ́ fi manhajì yẹn nílẹ̀ ọ̀dọ́ bí tẹ̀bí àtọ̀rọ̀ sí ọlọ́run káàrà ní tí wọ́n ń ṣe tẹ̀kìrìrù manhajì sálàfi sọ́ọ̀lì àṣìṣe ìmọ̀láńlá ni àṣìṣe ìmọ̀láńlá òun ni wọ́n kì í ṣe tẹ̀kìrìrù manhajì látọ̀dọ̀ bí tẹ̀bí àtọ̀rọ̀ sí ọlọ́run káàrà à ń pè nǹkan ní lànà àwọn sálàf lànà àwọn sálàf bẹ̀rẹ̀ ìlànà yẹn abáfẹ́ fi rinlẹ̀ látọ̀dọ̀ bí tẹ̀bí àtọ̀rọ̀ sí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó yẹ pé inú àwọn àfáà kọ́rùnù sáàbì àti samin hijiri ni inú àwọn àfáà sẹ́ńtúrù ẹlẹ́ẹ̀keje àti sẹ́ńtúrù ẹlẹ́ẹ̀kẹjọ hijiri sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀keje tẹ́lẹ̀kẹjọ sí sẹ́ńtúrì ànẹ́bì sallallahu alaihi wasallam ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ tẹ̀kìrìrù manhajì salaf ẹni tí ọ̀rọ̀ manhajì ibá ṣe ń ṣe tẹ̀kìrìrù ẹ̀ tó bá yé kò dẹ̀ ń lórú nǹkan ẹlẹ́rìí tẹ́bá sọ wípé Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú àwọn àfà tó jẹ́ sí pé wọ́n fi manhaji irin lẹ́ni sahih ọ̀rọ̀ lẹ́ sọ Ibn Taymiyyah rahimahullahu ta'ala min al-ma'rufina bi taqrir manhaji salaf من المعروف من المعروفين بتقرير المنهج السلفي فباو يتم بباونا عبارة ينا تصبح ابن تيمية رحمه الله تعالى من المعروفين بتقرير عقيدة السلف من المعروفين بتقرير العقيدة السلفية tẹ́bá ń sọrú nǹkan yẹn pé inú àwọn tó gbajúmọ̀ lórí ká fi ìlànà àdìsọ́kàn ìpèpè àwọn sálàf ká fi rinlẹ̀ inú àwọn tó yẹpá gbajúmọ̀ pẹ̀lú pé irú ìlànà yẹn làwọn náà máa fi rinlẹ̀ òun làwọn náà dẹ̀ pèpè sí inú wọn níbùnú tèmíyàtọ̀ rahimallahu ta'ala wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó jẹ́ pé ẹbẹ́ ti nǹkan kan rinlẹ̀ nínú manhajj salaf pé nínú manhaj salaf rí kọ́ wá jẹ́ pọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala lẹ́ẹ̀tì wá fi nǹkan kan rinlẹ̀ gẹ́gẹ́ bí manhaj salaf àṣìṣe ni àṣìṣe ìmọ̀ ni òun ni mò ń gbìyànjú láti ṣàlàyé Ibn Taymiyyah rahimahullahu ta'ala iná lọ́wọ́ sọ inna aqwala ulama yuhtajju laha wa yuhtajju biha nínú bùnmí inna aqwala al-ulama yuhtajju laha bil adillati shar'iyyah wala yuhtajju biha ala al-adillati shar'iyyah Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ pé ọ̀rọ̀ àwọn àfà a máa wá ẹ̀rí fún ni pé ọ̀rọ̀ tá àfà sọ yìí kí lẹ̀ rí lórí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe déédé ni kí lẹ̀ rí lórí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ tó bá mu ni a wà fún nínú al nínú sunna pẹ̀lú àgbọ́yé àwọn salaful kò ń sọ̀rọ̀ àfáà láti máa tẹ̀rí Ibn Taymiyyah ni wala yuhtajju biha ala al-adillati ash-shar'iyyah wọn kì í fi ọ̀rọ̀ àfáà wọn fi ń tẹ̀rí wọn kì í fi ń tẹ̀rí lórí adilla ash-shar'iyyah lórí àwọn ẹ̀rí tí sẹ̀rí àgbéwá kan wá fọ́rọ̀ àfáà sẹ̀rí lé lórí láyé wọ́n máa wá ẹ̀rí fọ́rọ̀ àfáà ni nínú àwọn àfáà tá a máa wẹ́rí fọ́rọ̀ wọn ó ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa tó yẹ báyìí sì tó kò ń ṣe pé àwa yìí pé afẹ́fẹ́ manhajú sálàfù rinlẹ̀ a wà sọ pé iṣẹ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala nǹkan tí Ibn Taymiyyah Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣe òun láàbì jẹ́ gini òun láàbì jẹ́ taqriru manhaj sálàfì sọ́ọ̀lì àà wọn kì í ṣe bẹ́ẹ̀ sẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ rí àṣìṣe ńláńlá ni sẹ́yìn bá nìsín àṣìṣe tí ó tóbi Allah subhanahu wa ta'ala kí ọ̀sọ́ kúrò ń bẹ̀. náà Ibn Taymiyyah rahimahullahu ta'ala maka fẹ́ ka ìdí kan fún wa náà ni nínú tíra da'u ta'arud al-akl wal-naql ìbẹ̀rẹ̀ rẹ̀ ní jùzú alákọ̀ọ́kọ́ so na'am ìgbà tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ń sọ̀rọ̀ nípa nínú tíra yìí kí ni wọ́n sàlàyé na'am wọ́n ni lẹ́yìn tí wọ́n ṣe muqaddimatan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 dọ́bí bẹ̀rẹ̀ tíra ní kọ́wùlù kọ́ gbólóhùn ẹni tó sọ wípé gbólóhùn ẹni tí ń sọ̀rọ̀ wípé kí ni idha ta'aradat al-adillah as-sam'iyyah wal-aqliyyah tí ẹ̀rí tí a gbọ́ látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala àti ilé ìta gbọ́ látọ̀dọ̀ ànábì tó bá tako ẹ̀rí làákàyè tó bá tako làákàyè awi wal-aqlu àbí naqlu ìtàn gbẹ̀gbàgbà wà rẹ̀ nú ẹ̀rí ọ̀tàkù làkàyè àwí zawahir annaqliya wal qawati' al'aqliya àbáwọn nǹkan tó hàn nínú naqliya nínú àwọn ọ̀rọ̀ tán gbà wá ọ̀tàkù àwọn nǹkan tí ó wà qawati' àwọn ọ̀rọ̀ إذا تعارضت الأدلة السمعية والعقلية أو السمع والعقل ده بيبلو وني أو نحو ذلك من العبارات àbí àwọn ọ̀rọ̀ tọ́jọba ìtọ́jọba nínú àwọn ọ̀rọ̀ tí ẹnìkan sọ fa ima an yujma'a baynahuma wọ́n ní inú kọjẹ́ sí pé a jàn méjèèjì papọ̀ wa muhalu wọ́n ní nǹkan yìí ní tí ò possible ni li'annahu jam'un bayna an-naqidayn torí pé èèyàn fẹ́ kó nǹkan méjì wọn èèyàn fẹ́ kó papọ̀ nìyẹn wa àyọ̀rọ̀ dá jẹ̀mí àìlì àbí ká tako méjèèjì papọ̀ wọ́n ní tẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ wà ìmà àyọ̀kọ́ dàmú sàmìlù tàbí ká ti ìta gbọ́lẹ̀rí ká ti ṣáájú wà wà muhalu eléyìí sì ní kò possible lè anal akla aslu nakli torí pé làákàyè gẹ́gẹ́ ní ìpínlẹ̀ naklu oníbídíà ní sọ̀rọ̀ yẹn o Ibn Taymiyyah ọ̀rọ̀ rẹ̀ tán kọ́ fẹ́ ọ̀rọ̀ tí ẹni yìí sọ tán lórí nìyẹn kọ́ọ̀lù kọ́ọ̀lù gbólóhùn ẹni tó sọ̀rọ̀ gbólóhùn ẹni tó sọ̀rọ̀ wọ́n sọ gbólóhùn ẹni tó sọ̀rọ̀ ni wọ́n ní falaw qaddamnahu alayhi kana dhalika qadhan fil aqli torí ta bá lọ ti ẹ̀rí sáájú làkáyì a àti fàbùkan làkáyì ni ẹ̀wò alladhi huwa aslu naqli tó yìí jẹ́ pé làkáyì gẹ́gẹ́ nípìnlẹ̀ naqlu làkáyì gẹ́gẹ́ náà fi gbé naqlu wá làákàyè gan yẹn ni pé ẹ̀rí gan làákàyè náà fi ń gbé wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ kìíní kàmọ́ kàn ń rò lọ́pọlọ náà ni ẹ̀gbọ́n ní bídíà. wàlùkọ́dà ti àfìlè ṣe kọ́dà òfìhì tá a bá dẹ̀ ti tàbùkù ìpìlẹ̀ nǹkan àti tàbùkù nǹkan yẹn nìyẹn. fàkàánà tẹ̀kídìmù nákìlì kọ́dà fi nákìlì wàlàákìlì jẹ̀míà wọ́n ní ajẹ́ sí pé oníbídà yẹn ni ajẹ́ pé tá a bá fi lè ti nákìlù ẹ̀rí ṣáájú làákàyè àjẹ́ sí pé a ti tàbùkù nẹ́kùlù gẹ́gẹ́ nìyẹn torí pé áṣùlù nẹ́kùlù gẹ́gẹ́ ni làákàyè tábàdẹ̀ tàbùkù áṣùlù àti tàbùkù nǹkan yẹn gẹ́gẹ́ nìyẹn sáré parí tàbùkù nẹ́kùlù gẹ́gẹ́ nìyẹn àtúnwá tàbùkù làákàyè náà papọ̀ mọ́ nẹ́kùlù fàwájába tẹ̀sídìmù làákìlì ó ní torí ẹ̀ ń kọ́ ọ̀ràn yẹn ní ká wá ti làákàyè ṣáájú fún mà nẹ́kùlù lẹ́yìn náà ká wá fi nẹ́kùlù tẹ̀lé làákàyè. ìmà wọ́n ní tún mà nẹ́kùlù ìmà ayùtà awàlì thumma an-naqlu imma an yuta'awwala wa imma an wọ́n ní lọ́ní tá bá ti wá lè ti làákàyè síwájú a wà síbi nákùlù nínú nákùlù yẹn ọ̀nà méjìlá wá lè gbà lò pẹ̀lú nákùlù yẹn tá bá ti làákàyè síwájú nínú káyí káyí túmọ̀ rẹ̀ káni tọ́lọ̀ ń wí kọ́hùn tàbí ká sọ pé túmọ̀ rẹ̀ torípọ̀ takò làákàyè ìròrí wo ló ń pègbè wàá mọ̀ ìdá ta àrọ̀ تعارض الدين امتنع الجمع بينهما wọ́n ti gbọ́dí méjèèjì bá tó bá takora wọn ní takora wọn word and opposite ọ̀rọ̀ àtòdìkejì rẹ̀ nǹkan àṣìdàkejì rẹ̀ imtana al-jam'u baynahuma ajẹ́bẹ́ kò ní pọ́sí fún wa láti jẹ méjèèjì papọ̀ láti lò papọ̀ nìyẹn wa lam yamtani' irtifa'uhuma tí jámù a ní kọ̀ rọrùn ká kó méjèèjì papọ̀ torí pé nǹkan méjì tó wọn ni táwa nítorí ẹ̀rí tó wá rọrùn ká kó méjèèjì dànù a ní kó méjèèjì dànù. so ọ̀rọ̀ yìí kí n má bàa fi gbà wá lásìkò nǹkan tó fà á tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala sáfi kọ dáhùn ta'arudil akli wà nàkìlì yẹn ìyẹn ni pé kò possible kí làákàyè tako ẹ̀rí wọ́n kọ mùjáládù lórí ọ̀rọ̀ oníbídíà yìí ẹ̀dá kan tó lọ́wọ́ bá wọ́n náà zọ́rọ̀ ní bídí àbí àbí wọ́n náà zọ́rọ̀ wọ́n náà zọ́rọ̀ rẹ̀ àǹbú ẹ̀dìn nítorí òyàwó yẹn ni wọ́n kọ tíra láti tako ní bídí à láti fèsì láti dìbéètì pẹ̀lú òrí tó ní bídí à ń pán káàkiri wọ́n jòkó tí kájọ máa ṣe mọ̀nà zọ́rọ̀ àníṣẹ́ kódà tó bá jòkó tó ń bídí ó ní yóò ṣe wá lórú àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ ẹ pé kò tọ́ka sí tẹ́yìn ń pèpè sí tẹ́yìn wá lò gẹ́gẹ́ bí wípé ìyẹn ni ìyẹn ju ìpìlẹ̀ táwọn èèyàn fọ́jú pọ̀ ìpìlẹ̀ wo ìpìlẹ̀ tó yẹn jútẹ̀ láwọn èèyàn fọ́ lójú pọ̀ ẹ̀yìn gẹ̀lẹ́ wọ́n ń fọ́ pínlẹ̀ yẹn lójú papọ̀ ẹ̀wọ́n ńlá sí ìpìlẹ̀ alùsúnẹ̀tọ̀ jẹ́ máa tọ́ yẹn jú ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ò bá kéwú tó bá rí bẹ́ni tí ń pèpè yìí tó bá rí bóyí wọ́n ti ń sọ̀rọ̀ yìí yóò rò pọ̀rọ̀ ni wọ́n ń sọ ní àwọn òkú ẹ̀yà eh, ah, eh, wọ́n jẹ́ níbi tẹ́míyà gan kẹjọ rọ́rọ̀ yẹn gan wà láyé àwọn àfáwò ẹ̀nà àwọn àfáwò ní òkò because ẹni tó ń sọ̀rọ̀ yìí ń sọ pẹ̀lú confidence bí ẹni tó mọ nǹkan tí ń sọ wọ́n ń sọ bí ẹni tí ó mọ nǹkan tó ń sọ ni tó jẹ́ pé nǹkan tí wọ́n ń sọ ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ sílé ìbáyìí làwọn wò pé ah, irú àwọn aburú báyìí irú àwọn ewu báyìí ò ní máa lọ láwùjọ wa káwọn yẹn kàn máa já nǹkan rú máwọn yẹn lójú báyìí láwọn ọ̀rọ̀ tí ò lọ láwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ káwá dákẹ́ ká máa wá wòran kí ló fà á torí pa àfẹ́ kí á bínú síra wa kádẹ̀ máa rí ọgbà ọlọ́run bá kọ́ máa fàyà kádẹ̀ máa rí kí ẹ̀sìn ọlọ́run bá máa dàrú torí pé mò ń fẹ́ ìyọnu ẹnìkan níwà wa ama ẹ̀sìn ọlọ́run bá kọ́ máa dàrú tọ́lọ́ bá dìgbà bá pè mí tọ́ bá gbèbìdé lọ́jọ́ gbèdà kì á mà ma ṣé yi máa nǹkan yìí ọ̀wá ń wáyọ̀ nú èèyàn nítorí lábẹ́ ìbínú ọlọ́run bá kéènì kí sọ fọ́lọ́run bá nitori nítorí pé kéèmì àti ẹni tó ń sọ̀rọ̀ ìmọ̀bà jà ọlọ́run bá lọ́sùn fún àtàlà òfẹ́ bẹ́ẹ̀ irú ẹni tó sọ̀rọ̀ kan ti tí tó ń dà wá papọ̀ tábà pé ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala a gbọ́dọ̀ máa wú kí ìyá máa jẹ̀sìn ọlọ́run oye bá ń sì so nítorí ẹ̀rọ ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ló ṣe ṣàánú wa pẹ̀lú pé ó jẹ́ káwọn nǹkan kan hàn sí wa tó bá bá wa tó bá kẹ́ wa fa kan ó fi wá káwa débi tá ti lórú àwọn nǹkan yẹ ká ma wá jàmbá ọlọ́run ọba Allah subhanahu ta'ala ká ma jàmbá kẹ ọlọ́run ọba fẹ́bẹ̀ fẹ́rẹ̀ ló fà á sí àtúwò pé kádìdì ká sàlàyé so abẹ́ ọlọ́run ọba Allah subhanahu ta'ala kọ́dà ń kó sàmọ̀lẹ́ nìkan kan wa mo dẹ̀ rọwọ́ ah ah nǹkan fà yẹn ó jẹ́ ti fara rẹ̀ balẹ̀ o má jẹ́ kí fẹ́ má jẹ́ kó má jẹ́ ṣebí torí pọ̀ fẹ́ kí èèrà ara àfáà tó nífẹ̀ẹ́ sí ni ṣùgbọ́n kí èèrà nìkan kọ́ kí erin kọ́ máa tẹ ọgbà ṣẹ̀ríà nípa yédèdèdè ó sì fẹ́ kí èèrà bó ṣe kéré máa fọ́ra àfáà rẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí erin ọba àwọ ọgbà ṣẹ̀ríà àìjá bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala torí tẹ̀yìn bá ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí rèé kẹ́rẹ́ lómi tí ó bọ́ta tó yẹ pé yóò kàn máa sọ àwọn ọ̀rọ̀ tí ẹ máa gbégbọ́ lọ́wọ́ bá kí là ń wí kí lélẹ́yìn wí nísìn báyìí kí là ń wí kí lélẹ́yìn wí ẹjá bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ pé ọlọ́run ọba láti tiwájú lékè gbogbo nǹkan wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah tàbá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn kan ká nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ó jẹ́ pé nítorí tọ́lọ́run ọba òun ní ìdí tàfi nífẹ̀ẹ́ nǹkan àdìsí wa fáwa àfáwà Abu Hurairah iní fi parí alimamu Tirmidhi gbà wa wọ́n ní man ahabba lillah wa abghada lillah wa a'ta lillahi wa mana'a lillahi faqad istakmala al-iman gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run bá ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run bá àtẹni tó ń kórìíra nítorí tọ́lọ́run bá gbogbo ẹni tó bá ń fún ní nǹkan nítorí tọ́lọ́run bá tó ti hàn náà nítorí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala faqad istakmala al-iman irú ẹni bẹ́ẹ̀ ó ti parí ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ rẹ ti pé tẹ́rí ọ̀rọ̀ alwàláwàlbàrọ̀ Allahu akbar min awsati urud iman min awsati urud iman nínú àwọn okùn ìgbàgbọ́ tó yí jù ó ní alwàláwàlbàrọ̀ a bá yàn ṣe a nífẹ̀ẹ́ yàn a kórìíra yàn a súnmọ́ yàn a tàkété sí yàn ẹ jẹ́ fi ń pa kíyèsí tó mọ̀ sapá jánú

wọn ò kí ń wòra wọn ràn bá ti rí pé kan tí ò mu lórí ọ̀rọ̀ ẹ̀sìn kan tó fẹ́ jà kọ tíra wọ́n fi yanjú ara wọn wọ́n fi yànnà na àìmọye tíra táwọn àáfàá kọ tó ẹ gbọ́n fi ń fèsì fúnra wọn lórí ọ̀rọ̀ pé lágbájá tó sọ́ńbì kò bá kò ṣe kíníkan ẹ ọ̀rọ̀ ni ẹ àwọn tíra táwọn ẹ wo ọ̀rọ̀ akàwọ́ mọ́ yà dáwọ́lẹ̀ tàbá lórí ẹ̀rùn ẹ wo nǹkan táwọn afá kọ síra wọn ni kò bá yín sìn àwọn masáìlù tó sún mọ́tò sí nìyẹn ká àwọn masáìlù tó sí pé àwọn wọn kọ síra lè lórí pé àǹtẹ́ni yìí sọ yìí sì túmọ̀ sí pé kíní kẹ́kẹ́ wá pé torí pé ó ti wá di pé lélẹ̀ tẹ́nìkan bá ti lè sọ̀rọ̀ ń pa rẹ̀ báyìí mo sì ti bẹ̀rẹ̀ sí máa ní problem pẹ̀lú ẹni ẹni ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ náà wá ẹ jẹ́ ká lọ mọ̀ wípé eléyìí ò sí lára sàlàfíà o túbù ila Allah ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ sísà ká ní àfa kan gbogbo àfa tó bá wù kó jẹ́ sọ pé àfa yẹn ni ó gbé kalẹ̀ ní òṣùwọ̀n tí ó fi máa báyàn ṣọ̀rẹ́ àti tí ó fi máa báyàn ṣọ̀tá gbogbo ẹnikẹ́ni tó bá ti tó bá ti tí àjọṣepọ̀ rẹ̀ bá ti dá pẹ̀lú àfáàyàn yóò máa bá ṣọ̀rẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lè ní problem pẹ̀lú àfáàyàn àbábá sọ̀rọ̀ nípa àfáàyàn yóò máa bá ṣọ̀tá hezbiya nìyẹn o ẹgbẹ́ tá ń takò gangan ẹ́ táàdẹ̀ táàdẹ̀ ń takò táǹtakò táǹtakò títí dàsìkò sí iná nìyẹn tó yẹ bá ń sìn kódà táwọn kan bá débi pé wọ́n fi ń condemn serious salafi ẹgbẹ́ òun náà gẹ́gẹ́ tó ní iná ní náà ní náà làwọn èèyàn propagate yìí serious therapy ò ní problem yẹn tẹgbẹ́ èyí gẹ́gẹ́gẹ́ lójúlówó tí èèyàn fi ń mẹ́lẹ́gbẹ́ ẹ̀ understand point yẹn so mo bẹ lọ́wọ́ bá lọ́sùn wa nítorí akọ́dà kó sanu nìkọ̀kan wa kọ́nà ọba kí ó fi ẹnìkọ̀kan wa mọ̀nà kọ́nà ọba lọ́sùn wa nítorí kó tún ẹnìkọ̀kan wa ṣe obi tẹ́ ẹnìkọ̀kan wa kù sí kọ́nà ọba lọ́sùn wa nítorí akọ́dà kí ó tún wa ṣe ń bẹ̀ ìgbélé táwọn sọ yìí náà àwa náà ò fi pèpè pàwọ́ àti fi pẹ̀pẹ́ pé bọ́yá èèyàn láti ṣe o pé báyìí sì tí wọ́n wàá gbọ́ yípa pé èèyàn ń ṣe ìdí àyàwó isma bí èèyàn ń pàṣẹ mára pé èèyàn nìkan lèèyàn mọ́jú pé báyìí sì kò ń ṣe bẹ́ẹ̀ o èèyàn má ò túmọ̀ sí pé kéèyàn má sọ ohun tí ò bá dà láwùjọ o pé báyìí sì so à ń torí ẹ̀ làwọn sálàfù máa ń sọ yí pé ọlọ́run ọba in kana la yarjuka illa muhsinun ilà mùsùlùmí tó bá yẹ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ máa bẹ̀ ọ́ ẹnìkan kan ò gbọ́dọ̀ máa pè ọ́ ẹnìkan kan ò máa ṣàdúrà jẹ́ tó bá ń mátọ́ jẹ́ ìrìn lọ famani lẹ́bi yárùjù wàmani lẹ́bi yẹ́dù ìwà yárùjù mujrimu tàwa ni kí kírímìnà máa pè ọlọ́run wo ni kí kírímìnà máa wá pè ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ ẹ ẹlọ́run wo ni kóun wá máa pè tó bá yẹ pé ẹni tó ẹni tí ó àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ìtumọ̀ rẹ̀ ní wípé à ń ṣàtúnṣe ara wa à ń pẹ̀rọ wa sákìyèsí à ń sàfọ̀ mẹ́sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ìtumọ̀ sí pé à ń pàpè so torí pé gbọ́dọ̀ àwọn nǹkan yìí làwọn nǹkan tó máa ń kó tàjẹ́ báwọn yẹn pé ẹn tóun tóun náà wà níbi tí kíní ní mọ́dàmú ara rẹ̀ ní òtúmọ̀ síbẹ̀ àpèpè rẹ̀ a sì ní sọ pé àwa la dáa jù ṣùgbọ́n bá bá rìn tí ọ̀dà bó bá talu ẹ̀sìn ọlọ́run bá a ní dákẹ́ rí báyìí sìn so fún kálukú wa ká farabalẹ̀ qultu ma sami'tu wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka alaikum wa rahmatullahi wa barakatuh